èyí lọ̀rọ̀ tí ọmọ ọ̀dọ̀ àgbà sọ lọ́sẹ̀ yìí ìtànlú ìlọrin apá karùn-ún. aláàfin aulẹ̀ ti fi àfọ̀njá jẹ ààrẹ ọ̀nà kàkàǹfò pẹ̀lú agbára tipátipá kí ló wáá fẹ́ ṣẹlẹ̀ làwọn ọ̀yọ́mèsì tí wọ́n mọ ohun tó ń lọ ń retí àfọ̀njá mọ̀ pé kì í ṣe inú aulẹ̀ ló dùn débẹ̀ láti fi òun jẹ olórí ogun ilẹ̀ yorùbá nítorí aulẹ̀ pàápàá kò fi bò pé òun kò fẹ́ àfọ̀njá nípò náà torí pé apá òun ò ní ká a ṣùgbọ́n àfọ̀njá ti dépò òjé sì ti bọ́ sọ́lọ́ọ̀ṣà lọ́wọ́ kò sẹ́ni tó tún lè bọ́ ọmọ kínní kan náà ló kù bí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ jẹ ààrẹ tuntun bẹ́ẹ̀ ohun kan náà tó máa ń fi wúyè ní lílọ sí ogun aláàfin á pàṣẹ fún un kó lọ jagun níbì kan dandan ni fún un láti ṣẹ́gun níbi tó bá lọ bó bá ṣẹ́gun tó kó ẹrú àti ẹrù bọ̀ èyí ló máa fi hàn pé ẹni tó tó di ipò náà mú làwọn gbé síbẹ̀ bí kò bá ṣẹ́gun ààrẹ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ padà wálé méjì ni nínú kó kú sójú ogun náà tàbí kó padà wá sílé kó wá para ẹ̀ èyí tó ṣàjẹ́ dandan ni pé òun àti aláàfin tó rán níṣẹ́ náà kò tún ní fojú ríra ó dọ̀run ṣùgbọ́n ìyówù kò jẹ́ aláàfin ló gbọ́dọ̀ ṣígun fún ààrẹ ìyẹn làwọn ọ̀yọ́mèsì ṣe ń retí pé kí aláàfin Aolẹ̀ ṣígun fún ààrẹ tuntun ṣùgbọ́n Aolẹ̀ kò ṣígun nígbà tó yá làwọn Ọ̀yọ́mèsì ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ta ni ọ̀tá ẹ̀ tuntun kó dárúkọ ọ̀tá ẹ̀ ìyẹn ìlú tó bá lòdì sí i tàbí olórí ìlú tó bá fẹ́ dojúkọ kí ààrẹ lè lọ Aolẹ̀ fún wọn lésì pé ọ̀tá òun lágbára ju òun lọ ni òun tó ń wí ni pé ọ̀tá kan ṣoṣo tí òun ní Àfọ̀njá fúnra ẹ̀ tó jẹ́ olórí ogun òun ni nítorí ẹ̀ ló ṣe jẹ́ fúngbà pípẹ́ àólẹ̀ kò ṣígun kankan fún àfọ̀njá èyí tó fi hàn pé àfọ̀njá ò tí ì gba ọ̀pá àṣẹ tààrà nítorí ohun tó máa gbẹ̀yìn gbogbo ètùtù tó sì máa fa agbára ẹ̀ lé e lọ́wọ́ ní ìṣẹ́gun nígbà táwọn ọ̀yọ́mèsì rí i ṣáá pé ọkàn ọba àwọn kò balẹ̀ wọ́n kọ́ ọ lọ́gbọ́n kan wọ́n ní kó sọ fún gbogbo ayé pé ìlú gbéjì níbi tí àwọn forí ogun tì sí níjọ́sí náà làwọn ti tún máa bẹ̀rẹ̀ ogun tí àwọn ogun ọ̀yọ́ á sì ti bẹ̀ wọ gbogbo ìgbèríko ibẹ̀ ogun àkọ́kọ́ tí àfọ̀njá ń lọ jà nìyẹn bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní nǹkan míì tí wọ́n ti fìmùlẹ̀ sọ láàrin ara wọn ohun tí wọ́n ti jọ sọ lọ́rọ̀ àṣírí ni pé tí wọ́n bá ti ń lọ kì í ṣe gbéjì ni wọ́n máa mú àfọ̀njá àti àwọn ọmọ ogun ẹ̀ lọ ìlú ìwéré ni wọ́n á kó wọn gbà lọ tí wọ́n bá sì ti débẹ̀ ni wọ́n á tó sọ pé ibi tí aláàfin pàṣẹ kí àwọn fogun kó nìyí ṣé bí ogun bá wà bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni àwọn ọmọ ogun aláàfin fúnra ẹ̀ àwọn náà máa jáde láti ran àwọn ọmọ ogun ààrẹ lọ́wọ́ tí aláàfin fúnra ẹ̀ bá kó lọ sógun tí aláàfin bá ṣígun àwọn ọmọ ogun ẹ̀ ló máa mú ààrẹ àtàwọn èèyàn ẹ̀ débi tí aláàfin fẹ́ kí wọ́n fogun kó ìyẹn ni wọ́n ṣe ti sọ fún àbúrò aulẹ̀ tó ṣáájú àwọn ọmọ ogun ẹ̀ pé ìwéré ni kó mú àfọ̀njá àtàwọn èèyàn ẹ̀ lọ o àmọ́ etí ọba nílé etí ọba lóko èèyàn náà ní jẹ́ bẹ́ẹ̀ bí wọ́n ti ń yọ gbogbo kinní yìí ṣe bẹ́ẹ̀ náà làfọ̀njá ń yọ ọgbọ́ ó ti mọ̀ pé aláàfin dìtẹ̀ mọ́ òun ó fẹ́ pa òun dànù níwọ̀n ìgbà tó ti jẹ́ bí òun kò bá ti kó ibi tí wọ́n ti ní kí òun ti lọ jagun òun gbọ́dọ̀ pa ara òun bẹ́ẹ̀ ìwéré kì ṣe ibi tí ààrẹ kan ti kó lógun rí ìlú àìwọ̀ ni ìdí tí ibẹ̀ fi jẹ́ ìlú àìwọ̀ ni pé níbẹ̀ ni ìtàn sọ pé wọ́n ti bí ìyá tó bí aláàfin Abíọ́dún ọmọ ìwéré yìí ni ìyẹn ni kò ṣe gbọ́dọ̀ sí aláàfin tó máa ní kí wọ́n lọ síbẹ̀ lọ fogun jà wọ́n pàápàá nígbà tó jẹ́ àólẹ̀ yìí ọmọ tẹ̀gbọ́n-tàbúrò lòun àti aláàfin Abíọ́dún gbogbo àwọn òpìtàn ìlú Ìwéré ni wọ́n fọwọ́ sí i pé lọ́dọọdún ni wọ́n máa ń fi ẹrú obìnrin kan àti ọkùnrin kan ránṣẹ́ sí wọn ní Ìwéré láti bá wọn ṣiṣẹ́ fún odindi ọdún kan kó tó di pé wọ́n pààrọ̀ wọn tí wọ́n bá ti ń dé ilé ìyá Abíọ́dún ni wọ́n ń dé sí nígbà tí kò sérò nílé náà mọ́ ni wọ́n ń dé sí ààfin lóòótọ́ làwọn òpìtàn kan sọ pé ìkìrìkú ìwéré ni ṣùgbọ́n ibẹ̀ kò lè jẹ́ ìkìrìkú ìwéré nítorí ìlú ẹ̀gbá ni ìkìrìkú ìwéré ọ̀nà abẹ́òkúta síbàdàn ló wà bẹ́ẹ̀ ni kò sóhun tó mú ìwéré ilé tí à ń sọ̀rọ̀ èyí yàtọ̀ àwọn kan tiẹ̀ ní àgọ́ ìwéré tó wà lókè èhò ni eléyìí náà kì í ṣe bẹ́ẹ̀ ìgbà tí ogun dàòmẹ́tú ìwéré ká ní 1885 làwọn kan sá lọ sí òkè èhò tí wọ́n sì fibẹ̀ ṣebùgbé títí dòní ní 1796 lọ̀rọ̀ yìí ìwéré yìí sì wà ní ìwéré àkọ́kọ́ òkè ògùn ló wà ohun tó mú un yàtọ̀ ni pé lásìkò tá à ń wí yìí lórí àpáta nìlú náà wà orí òkè téńté èyí ni ìlú náà fi ṣòro láti kó kò sí ajagun tó lè gun orí òkè náà lọ àfàwọn ọmọ onílùú jagunjagun tó bá ṣe bẹ́ẹ̀ kò ní padà sílẹ̀ ìdí ni pé òkè náà ga àpáta ńlá ni àwọn onílùú nìkan ni wọ́n mọ ọ̀nà tí wọ́n ń bá gùn ún bí àlejò bá sì ti ń gun òkè náà bọ̀ ni wọ́n á ti máa wò ó níwọ̀n máìlì kan gbogbo ohun tí wọ́n bá sì fẹ́ ṣe tí wọn kò fi nílè gòkè yìí ni wọ́n á ti ṣe fún wọn níbẹ̀ làwọn ọmọ ogun náà sì máa ń parẹ́ sí. ìyẹn gan nìṣòro àwọn jagunjagun tó bá fẹ́ gbìyànjú láti fogun kó ìwéré èyí ló ṣe jẹ́ yàtọ̀ sí pé ibẹ̀ jẹ́ ìlú ìyá aláàfin ibẹ̀ kò ṣeé kó fáwọn jagunjagun nítorí ìlú tó wà lórí àpáta ni níwọ̀n ìgbà tí kò ti sáwọn ológun kan tí wọ́n lọ síbẹ̀ tí wọ́n rí ibi bá wọlé àfọ̀njá mọ̀ pé kò sóhun méjì tí a ó lẹ̀ ń wá ju ikú òun lọ òun ló bá dìtẹ̀ mọ́ ọ̀tẹ̀ tí àfọ̀njá dì mọ́ ni pé òun náà bá àwọn olórí ogun ẹ̀ bíi ọ̀pẹ̀lẹ̀ tí í ṣe baálẹ̀ gbógun àti oníkòyí mulẹ̀ pé tí àwọn bá dé ìwéré àwọn ò ní jagun kàkà káwọn jagun nígbà tí àwọn bá ti ṣe àmì pé ó yá àwọn á pa gbogbo àwọn ọmọ ogun ilé aláàfin àwọn á sì padà gba ilé àwọn lọ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe nígbà tí àbúrò àúlẹ̀ tó ṣáájú àwọn ọmọ ogun aláàfin dé ìdí àpáta tó lọ sí orí òkè ìwéré ó sọ fún àfọ̀njá pé ibi ni aláàfin ní kí àwọn wá kó àfọ̀njá ní òun ti gbọ́ ṣùgbọ́n lójijì lẹ́nìkan nínú wọn pariwo ó yá. Oh, yeah! tí wọ́n sì bẹ̀rẹ̀ sí pa àwọn ọmọ ogun aláàfin wọ́n pa wọ́n tí kò kù ẹnìkan nídùúró àfi bí ẹnìkan sí méjì tí wọ́n rí bí kán lùgbẹ́ lásìkò tí ogun le báyìí ni àfọ̀njá ṣe jíṣẹ́ ikú tí àólẹ̀ òran níbí ni ìjà àwọn méjèèjì sì ti fojú hàn nítorí ohun tó ṣẹlẹ̀ náà kò ṣẹlẹ̀ rí kò sẹ́ni tí dìtẹ̀ má láàfin ọjọ́ méjìlélógójì ni wọ́n fi dúró sí ẹnu orí òkè ìwéré lẹ́yìn náà ni wọ́n gbéra ó ọ̀yọ́ lé ahmad bin abakri tó kọ́kọ́ kọ ìtàn ìlú ìlọrin ní 1912 ní ọ̀rọ̀ náà kì í ṣe bẹ́ẹ̀ ó ní àfọ̀njá jagun ṣùgbọ́n wọ́n ṣẹ́gun ẹ̀ ló ṣe fìtìjú padà sílé nígbà tí ó sì fẹ́ kú ló ṣe dìtẹ̀ mọ́ aláàfin àólẹ̀ kò rí bẹ́ẹ̀ irọ́ tó jìnnà sóòótọ́ àti ète láti sọ pé Àlímì ló ní ni eléyìí kò sì ṣeé ṣe láti ìgbà náà kò sì lè ṣeé ṣe lásìkò yìí náà bí abubakar bá mọ ẹni tí wọ́n ń pè ní ààrẹ ọ̀nà kakanfò nílẹ̀ yorùbá látijọ́ tó sì mọ ìtàn àfọ̀njá fúnra ẹ̀ ìbá mọ̀ pé kò síbi tí ìṣòro fún un láti fogun kò bó bá fẹ́ kó ìwéré dandan ni ìbá kó o yàtọ̀ sí èyí 1912 ọgọ́fà ọdún tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé ni Bakri kọ ìwé tiẹ̀ Samuel Ajayi Crowther ti ṣe ìwádìí ìtàn tiẹ̀ ní 1846 àádọ́ta ọdún tí ọ̀tẹ̀ náà wáyé ó sì sọ sínú ìwé ẹ̀ tó fìwádìí náà tẹ̀ jáde pé àfọ̀njá dìtẹ̀ aláàfin ó sì pa àwọn ọmọ ogun ẹ̀ sẹ́nu ọ̀nà ìwéré 1809 ni wọ́n bí Crowther ìtòsí ìwéré yìí sì ni wọ́n bí i sí ó ti gbọ́njú láyé ogun Álímì ìtàn àfọ̀njá tí irú òun bá sì pa a kò ní í fi wé tẹni tó kọ̀wé jáde ní 1912 yàtọ̀ sí eléyìí ìṣẹ̀lẹ̀ kan ṣẹ̀ níbi ìjà ìwéré yìí tó jẹ́ kókó tó fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ dáadáa èyí wà nínú ìwé Johnson ní page one ninety two ìwé náà Johnson ní níbi ìjà yìí ni wọ́n ti fún baálẹ̀ gbógun ìyẹn ọ̀pẹ̀lẹ̀ ní oríkì kan oríkì tí wọ́n sì fún náà ni àrí agada pa àbúrò ọba ìyẹn lẹni tó rí idà alákọ́rọ́ fi pa àbúrò ọba irú àwọn nǹkan báyìí kò wọ́pọ̀ bẹ́ẹ̀ ni kì í ṣe gbàgbé nínú ìtàn torí tí kì í bá ṣe pé gbógun pa àbúrò aláàfin ni kò sẹ́ni tá a fún un nírú oríkì bẹ́ẹ̀ ìgbà tó sì jẹ́ àbúrò àólẹ̀ ló ṣáájú àwọn ọmọ ogun ilé aláàfin gẹ́gẹ́ lọ̀rọ̀ náà ṣe ìyẹn lọ̀rọ̀ àbákírì tó sọ̀tàn ìlú ìlọrin yìí kò ṣe lẹ́sẹ̀ nílẹ̀ àwáwí lásán láti fáwọn fúlàní ìlọrin lórúkọ àti àpọ́nlé tí kì í ṣe tiwọn ni lẹ́yìn táwọn àfọ̀njá ti dúró ní ìwéré ni wọ́n wá dó sẹ́nu ọ̀nà ìlú ọ̀yọ́ gbogbo àwọn jagunjagun náà pé síbẹ̀ wọn kò túká bẹ́ẹ̀ ni wọn kò wọ̀lú ọ̀yọ́ wọn dúró sẹ́nu ọ̀nà ìlú níbẹ̀ wọ́n dì mọ́ra ogun kí ló wáá ṣẹlẹ̀ ẹ jẹ́ ká máa bá ìtàn náà bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀.